أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn ní ọ̀yọ́ state wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore láyé àtijọ́ gbèǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí akẹ́kọ̀ọ́ wa abdulrahman animashan tí yóò ti máa ka alukur'an fún wa bismillah. a'udhu billahi minash shaitani rajim. يا أيها الذين آمنوا إنما القم والميسر والأنصاب والأزلام والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní albarka tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí abẹ́kà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa mutmainna abdulfatah bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam. سم الله وكل بيمينك وكل مما يليك رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, peace be upon him, said, Mention Allah's name before eating. Eat with your right hand and eat from what is next to you. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. one: We should say Bismillah before eating. Two: We should eat with right hand. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà. Ẹ̀yin ẹrú sí Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn tí à ń ṣàlàyé bọ̀ òun ni àwọn táwọn àáfàá máa ń pè ní almuharramat àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ tó yẹ kí mùsùlùmí kọ̀ọ̀kan ká jìnnà sí a lè sọ gbogbo ẹ̀ tán a kẹfẹ́ mú àwọn díẹ̀ tá a rí i pé ó ti di tọrọ fọ́nkálẹ̀ láwùjọ wa tó sì ń ba àwùjọ jẹ́ tá a sì gbọ́dọ̀ dákẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀yin arúsẹ́ ọlọ́run lónìí a tún fẹ́ lọ síbi tahrimul kimar awil bí ìsìláàmù ṣe ṣe mímọ́ ta tẹ́tẹ́ léèwọ̀ tẹ́tẹ́ títa àwọn àáfàá máa ń pè ní almeisir àbí alkimar àbáwọn okọ̀ míì tí àwọn àáfàá tún fún nínú èdè lárúbáwá gbogbo ọkọ̀ tá a rí ká fún nínú èdè òyìnbó bá a pè ní betting a pè ní lottery a tún pè láwọn nǹkan míì náà kódà ká pè lóto tá a rí à pé n ti ń jẹ́ tẹ́tẹ́ ń gbà bá ṣàlàyé ẹ̀ fúnra wa a lè mọ̀ pé ó kọ́ tá a rí ká pè é èèwọ̀ ni nínú òfin ọlọ́run fẹ́ni tó fẹ́ wọ àlìjánná àwọn àáfàá ní tàrífù lìmẹ́sìr kí ni tá à ń pè ní tẹ́tẹ́ àwọn àáfàá wa pọ̀ kí wọ́n sọ̀rọ̀ nípa tẹ́tẹ́ kí imú méjì àbí mẹ́ta péré àáfàá wa àtọ́ àáfàá wa mujahid àti àáfàá wa tọ̀wùs àwọn àáfàá ẹni tá a bá ń sọ̀rọ̀ tẹ́tẹ́ nínú ìsìláàmù wọ́n ní kúlù ṣe in minal kìmá fàwùwà minal mẹ́sìr hátà láàbì sèbèyàn bìlìjàùz àwọn àáfàá wa yìí wọ́n ní gbogbo ọ̀ràn tó bá ti lè túmọ̀ sí betting tọ́já sí pé èèyàn méjì ẹnìkan jẹ ẹnìkan lùsì àbẹ́ èèyàn márùn-ún èèyàn mẹ́rin lùsì ẹnìkan jẹ àbẹ́ èèyàn mẹ́wàá àwọn mẹ́ta jẹ àwọn méje wọ́n lùsì àáfàá ló ti kó sínú tẹ́tẹ́ àáfàá ní ká wá lè gbọ́ yé ṣé dórí pé àwọn ọmọ kéékèèké kan máa fi àgbọn coconut kán máa fi ṣeré pé ọyá jáde kokonọ́ọ̀tì kanra wọn lápẹẹrẹ tí tèmi bá fọ́ tiẹ̀ èmi ti jẹ́ tiẹ̀ nu àtàwọn tá a tún lè fi wé ńlẹ̀ yorùbá ká fi wé bíi ẹ́ẹ̀gì bí ọyá jẹ́ agbátẹ́bù tẹ́níìsì tọ́ba já sí pé mi mo win yẹn four one àbí four three èmi ní ìmọ̀ kó yí owó báyìí lọ àáfàá ni gbogbo ń tọ́ba rí báwọn tẹ́tẹ́ kó sínú nínú ṣẹ̀ríà Islam bákan náà àáfàá wa aroj àwọn ní ń tà ń pè ní tẹ́tẹ́ wọ́n lóun náà ni abdurbu bilkidah alal amuwali wafimar wọ́n ní gbogbo ń tọ́ bá ti jọ wípé à ń fi nǹkan kóra wọn yálà owó ni o èso ni o aṣọ ni o à ń kó o lẹ̀ pé lórí nǹkan kan pé ọyájá fi kóra wọn èmi kó iye owó báyìí lẹ̀ ìwọ náà kó iye owó báyìí lẹ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báyìí ẹni báyìí ni ó tí ó rí báyìí ẹni tí yóò jẹ lélẹ́yìí àwọn àáfàá wa ní tẹ́tẹ́ òun ni ó kó sínú tá a bá wá wò ẹjẹ́ á wá sílé àwọn tí tẹ́tẹ́ kó sínú pọ̀ nínú ìlú tiwa yìí náà gbogbo ń tọ́ bá ti kọ́ ní í ṣe pẹ̀lú wípé ẹ̀yin èèyàn o irú eré báyìí o àbí irú ìdíje báyìí o ẹ̀yin kan ó fi owó lẹ̀ tẹ́ ẹ bá ti lè fi owó lẹ̀ àwọn kan ní ó owó yẹn kìí ṣe pé arẹ́ndà sáfísìsì kankan fún yín a fi owó yẹn a fi ta tẹ́tẹ́ ni ìbáàjẹ́ èèyàn millions ni ló fowó yẹn lẹ̀ àwọn kan ó lù ú sí àwọn kan ó sì máa kó owó lọ lé àáfàá ní eléyìí ti kó sínú tá à ń pè ní tẹ́tẹ́ nínú Islam láwùjọ tiwa àwọn èèyàn ń ta tẹ́tẹ́ lórí ntọ́jọmọ́ sporting activities nínú Islam ká ṣeré exercise ká ṣeré ìdíje kìí ṣe àràmù ní Islam kó fi já sí pé àálà gùn àálà láàfíà ẹ̀mí wa ó strong Islam ò ṣe léèwọ̀ ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ à ń ṣe in tó ní í ṣe pẹ̀lú sport àwọn èèyàn ti tẹ́tẹ́ bọ̀ èmi àti ẹjọ́ ń gbá ẹ́ẹ̀gì mọ̀kẹ̀lá gùn lásán àfowó sí kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n àti wá fowó sí tó eleven là ń lọ o tó twenty one là ń lọ o tó bá já sí pé ni mo kọ́ dé iye pọ́ìntì báyìí a fi two two thousand lẹ̀ èmi ọmọ kó four thousand lọ ìwọ lùsì nínú ọ̀nà tá à ń gbà ta tẹ́tẹ́ ń lù lù yìí ni tẹ́tẹ́ ti débi ọ̀rọ̀ fútbọ́ọ̀lù tí klọ́ọ̀bù báyìí tó bá wín ní klọ́ọ̀bù báyìí àjọ fi iye báyìí ta àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ gbogbo àwọn klọ́ọ̀bù sùkúù kọ̀ọ̀kan o ẹ fi iye owó báyìí rẹ́gísítà fún football competition níta pè ní competition àwọn kan ló yẹ kó sponsor yẹ pé ẹ̀ fowó kankan bẹ́ẹ̀ wọ́n kẹ̀ ní ẹ wá gbá bọ́ọ̀lù lásán ni lẹ́nu kọ́dẹ̀ sponsor rẹ̀ èyí èsè tẹ́tẹ́ ṣùgbọ́n léèwé yín o ẹ fowó gba fọ́ọ̀mù iye báyìí tó ń gbà tá a bá rí léèwé hundred lápẹ̀rẹ̀ jẹ́ ká ná gba fọ́ọ̀mù five thousand naira iléèwé hundred nínú ìṣirò tá a bá ní five thousand dance one hundred ìwọ náà ti mọ iye ń tọ́jẹ̀ àti rí ní tí ọ̀dín ní five hundred thousand which is half million àwa amúléèwé mẹ́wàá àwa fún wọn ní bíi thirty thirty thousand èló la fún wọn three hundred thousand one five thousand gba fọ́ọ̀mù wọ́n jẹ thirty thousand two hundred yòókù àwa tá a organize ẹ̀ ọjẹ́ profit wa tẹ́tẹ́ lélẹ́yìí ìyẹn la ṣe ń sọ fún gbogbo àwọn ọmọ ìyá wa náà ọ̀rọ̀ tẹ́tẹ́ yìí ó lè gba ẹ́písòdù méjì o ńlá sọ fún gbogbo àwọn ọmọ ìyá wa tọ́já sí pé àwọn náà ń ṣe kùránì competition kùránì competition ètí ọ̀bà tọ́lọ́hún tànà bíi mu kò ní í lápá ń fowó sí i lọ jẹ̀mọ́ tá a bá lè sọ òdodo fúnra wa kí la tó fẹ́ máa tanra wa jẹ fún ìyẹn lọ́fà tọ́jẹ́ pé nílé ẹ̀kọ́ tiwa o ó lójú kùrán competition tẹ́ra ọmọ wa tí wọ́n dà sí tó bá ti di wípé ẹ máa fi twenty thousand gba fọ́ọ̀mù ẹ máa fi one thousand five gba fọ́ọ̀mù ilé ẹ̀kọ́ muflewoon àwa ò ní dá sí i torí pa àti gbọ́ yé pé àwọn kan ó lùúsì àwọn kan ó gèèmì ni. jẹ́mọ́ tá a bá ti lè gbọ́ yé wípé gbogbo nǹkan ló kó sínú a lè máa ṣọ́ra pé kí ló ṣẹlẹ̀ irú ẹ̀ náà làwọn àyíkoto oríire raffle draw ẹ̀yin kan ó lè jówó kékeré àwọn àwòrán ti ṣèbọn hundred naira náà ni téèyàn one million bá subscribe fún raffle draw kan ọmọ yẹ hundred naira èèyàn one million ni pé dórí àwọn sẹ́ndì kóòdù báyìí sí kóòdù báyìí àjà fifty naira fifty naira kéré lóòótọ́ ṣùgbọ́n wòye àwọn tí ó lù sí fifty naira wòye èèyàn díẹ̀ tí ó jẹ àwa gbé fíríjì fẹ́ nìkan agbé fáànù fẹ̀yìn kan ẹ̀yin mùsùlùmí òdodo ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí èèwọ̀ ni nínú ìsìláàmù tó bá ti ń di wípé tẹ́tẹ́ ti ń wọnú tá à ń ṣe jama destination láti wá o àwọn àáfàá látara tẹ́tẹ́ tá ń sọ yìí ẹ mọ̀jẹ̀ àfàṣìṣe tí ẹnìkan bá ń tajà tó wá fún wa ní discount àbóṣe promotion àáfàá láti jásí pé kọjá rẹ̀ ó lè tà eléyìí ọ̀wọ́nú tẹ́tẹ́ nínú ìsìláàmù o a rí ẹnìkan rọmọdọ́nà dé ẹni ọlọ́run ni ó ti níye tí ń ta báàgì ìrẹsì ọwọ́ á fún àwọn mùsùlùmí pé ẹ ti ra ìrẹsì ilé iṣẹ́ wa o á fún ní five percent ẹ má ṣe mistake o kì í ṣe kó fowó lé kò fowó lé iye tó ń tà núlù náà ló ń tà òun wá dín iye percentage kan kù èyí èsè tẹ́tẹ́ torí pé ẹnìkan kan ò lose ẹnìkan kan ò gain àbí bẹ́ẹ̀ tí ẹ kọ ẹ wá ra fìríìjì ilé iṣẹ́ wa o tẹ́ ẹ bá ti ra fìríìjì ilé iṣẹ́ wa a máa fún yín ní sẹ̀mó five kg iye tí wọ́n sì ń ta fìríìjì láwọn ibòmíì náà ló ń tà ó fi sẹ̀mó ṣe èèní fìríìjì gbogbo ń tó bá rí báyìí àwọn àáfàá wa ní ọ̀wọ́nú tẹ́tẹ́ o ká lè bá àgbọ́ra wa yé àbáwọn ń tó bá jọ bẹ́ẹ̀ ọmọ ń ra epo nílé epo kan wọ́n wá fún ọ ní àwọn ẹ̀bùn wọn ò ṣe fún èmi tí ìrèpo ń bẹ̀ àwọn lọ́yọ́ sales promotion àbílẹ̀ ìwé náà rò pé tó àwọn òbí ọgọ́rùn-ún tó bá kọ́ sanwó ní first term nílé ìwé yìí àáfọmọ ní big note mẹ́fà èyàn èyí ṣe tẹ́tẹ́ ní fi ń búùsì nǹkan tó ń ṣe ká lè gbọ́tùmọ̀ tẹ́tẹ́ yé ọyẹ wa já lọ sínú kílò ọ̀rọ̀ ọlọ́run lórí tẹ́tẹ́ báyìí. haramu o haramu tọ́já sí wípé mùsùlùmí òdodo tó fẹ́ jèrè kò gbọ́dọ̀ máa bá wọn ta ẹjá lọ súrọ́tùlùmọ́ ìdá Quran ọlọ́run ní yá àyú àlẹ́dínà àmọ́nù mo pè yín olùgbàgbọ́ òdodo iná mọ́lẹ́kọ́múrù wàlímẹ́sìrù ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ̀ dájúdájú pé ọtí mímu àti tẹ́tẹ́ títa à ń bọ̀ wá sórí ọtí náà à ń mú ní kọ̀ọ̀kan ni a ti yanjú ọ̀rọ̀ ṣìnà a yanjú ọ̀rọ̀ ìpànìyàn ọ̀rọ̀ tẹ́tẹ́ là ń yanjú lọ́wọ́ ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbọ́ ọlọ́run gbọ́ lódodo ó túmọ̀ sí pé tá a bá rẹ́ni tó ń ta tẹ́tẹ́ kò sínú àwọn olùgbàgbọ́ òdodo èyí ìgbọ́dọ̀ yé wa ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ lọ́ọ́ mọ iná mọ́lẹ́kọ́múrù dájúdájú ọtí mímu ọtí títà àti gbogbo ń tọ́jọ bẹ́ẹ̀ wàlí mẹ́sìrù àti tẹ́tẹ́ ọlọ́run wá ń ka àwọn ẹ̀ṣẹ̀ yẹn lọ ọlọ́run ní ẹ lọ mọ̀ pé ríjì sóònù mìnà amẹ́lì ṣàìtàn ẹgbẹ́ mọ̀ ni o ara ṣe èṣù iṣẹ́ èṣù táwọn ẹni èṣù máa ṣe àtàwọn ẹni èṣù ni máa ta tẹ́tẹ́ ẹni ọlọ́run lè máa ta tẹ́tẹ́ fàjìtẹ́nibù ọlọ́run ní ẹ jìnnà sí i làálàkún tòfìlẹ̀hùn kẹ́lẹ́ jẹ́ni tí ó jèrè lọ́dọ̀ ọlọ́run innama yuridu shaitan an yuki bainakumul adawata wal baghdha fil khamri wal maisir ọlọ́run ní ẹ lọ́mọ o èṣù fẹ́ dá ọ̀tá alẹ̀ láàrin yín sáà tí ráwọn ọmọ aládùúgbò tán ta tébù tẹ́níìsì tán lura wọn ṣe léṣe tó fi di wípé ẹ̀jẹ̀ ń jáde lójú wọn ìwàlẹ̀ ọjọ́ owó jẹ ọ̀sán mi ni èmi wá fẹ́ jẹ tiẹ̀ padà ọwá lòun ọ̀tá mọ́ wọn bá bẹ̀rẹ̀ sí ní nara wọn láà fojú ara wa rí nínú ìlú yìí táwọn ọmọ ń jà bíi table tennis tí wọ́n ń jà bíi tán ti ń bẹ́ẹ̀tì pé bọ́ọ̀lù báyìí ẹgbẹ́ bọ́ọ̀lù báyìí ní òun ẹni ẹgbẹ́ báyìí ní òun ẹni ọlọ́run lè sọ ọ̀dà ọ̀tà alẹ̀ láàrin yín àti hatred yóò da enimity and hatred èso ọ̀dà alẹ̀ ẹ kórìíra ara yín látara pẹ́ mu tí ẹ̀ ń ta tẹ́tẹ́ ń tẹ́sù fẹ́ dá alẹ́ nìyẹn wàyàsúdàkùn andikiri làwọn ànisọ̀la èso ọ̀fẹ́ kẹ́ ẹ máa rántí ọlọ́run mọ́ yóò sẹ̀rí yín kò bi tọ́lọ́run yóò sì sẹ̀rí yín kò níbi ìrun fahal antum muntahu ọlọ́run ní ẹ lọ jáwọ́ bí kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ o ibi ìlàdùn sí lóru èní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run part one lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ la parí torí pé gbogbo àwọn nǹkan yà á sọ aburú tó ń ṣe fáwùjọ ní part two o ọlọ́run ní ká lọ jáwọ́ ń bẹ̀ ẹ mẹ́jẹ̀ ata tẹ́tẹ́ mọ́ ilé ẹ̀kọ́ mùsùlùmí high school náà so nígbọ̀wé ètò yìí alárọ̀mọ̀dán lẹ́tọ̀ wá sí máa hold ní sátidé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run on the twenty four april yìí níbi tí dr najim dènà ajé tí wọ́n ti bá sọ̀rọ̀ nípa dangers at home àwọn ewu tí ń ṣẹlẹ̀ láwọn ilé mùsùlùmí títí òru ọ̀la táàtù máa pàdé yan mi ayinlẹ́sìn islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.